máàkù orí kẹrin. jésù tún bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn lẹ́bàá òkun ogunlọ́gọ̀ ènìyàn péjọ pọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi ní láti bọ́ sínú ọkọ̀ ojú omi kan ó bá jókòó níbẹ̀ lójú omi gbogbo àwọn ènìyàn wà ní èbúté wọ́n jókòó lórí iyanrìn ó bá ń fi òwe kọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó wí fún wọn nínú ẹ̀kọ́ rẹ̀ pé. ẹ fi etí sílẹ̀ ọkùnrin kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn lọ díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn ẹyẹ bá wá wọ́n sà á jẹ irúgbìn mìíràn bọ́ sí orí òkúta tí erùpẹ̀ díẹ̀ bò lórí láìpẹ́ wọ́n yọ sókè nítorí erùpẹ̀ ibẹ̀ kò jinlẹ̀ nígbà tí oòrùn mú ó jó wọn pa nítorí wọn kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ wọ́n bá kú irúgbìn mìíràn bọ́ sí orí ilẹ̀ ẹlẹ́gùn nígbà tí ẹ̀gún dàgbà ó fún wọn pa nítorí náà wọn kò so èso irúgbìn mìíràn bọ́ sí ilẹ̀ tí ó dára wọ́n yọ sókè wọ́n ń dàgbà wọ́n sì ń so èso òmíràn ọgbọ̀n òmíràn ọgọ́ta òmíràn ọgọ́rùn. lẹ́yìn náà jésù ní. ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. nígbà tí ó kú onìkan àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn méjìlá béèrè ìtumọ̀ àwọn òwe tí ó fi ń sọ̀rọ̀ ó bá sọ fún wọn pé ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba ọlọ́run ṣùgbọ́n bí òwe bí òwe ni fún àwọn ẹlòmíràn tí ó wà lóde kí wọ́n bá a lè la ojú sílẹ̀ ṣùgbọ́n kí wọ́n má ríran kí wọ́n gbọ́ títí ṣùgbọ́n kí òye má yé wọn kí wọ́n má bá a ronúpìwàdà kí a má bá a dáríjì wọn. ó wá wí fún wọn pé. nígbà tí òwe yìí kò yé yín báwo ni ẹ ó ti ṣe mọ gbogbo àwọn òwe yòókù afúrúgbìn fúrúgbìn ọ̀rọ̀ ìròyìn àwọn wọ̀nyí ni ti ẹ̀bá ọ̀nà níbi tí a fúrúgbìn ọ̀rọ̀ náà sí àwọn tí ó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà Sátánì wá ó mú ọ̀rọ̀ tí a ti fún sínú ọkàn wọn lọ bákan náà ni àwọn ẹlòmíràn dàbí irúgbìn tí a fún sórí òkúta nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ náà wọ́n á fi inú dídùn gbà á ṣùgbọ́n nítorí tí wọn kò ní gbòǹgbò nínú ara wọn àkókò díẹ̀ ni ọ̀rọ̀ náà gbé nínú wọn nígbà tí ìyọnu tàbí inúnibíni bá dé nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á kùnà àwọn mìíràn dàbí irúgbìn tí a fún sórí ilẹ̀ ẹlẹ́gùn wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ṣùgbọ́n ayé àti ìtànjẹ ọrọ̀ àti ìfẹ́kùfẹ́ mìíràn gba ọkàn wọn ó sì fún ọ̀rọ̀ náà pa kò sì so èso àwọn mìíràn dàbí irúgbìn tí a fún sórí ilẹ̀ rere àwọn yìí ni ó gbọ́ ọ̀rọ̀ náà tí wọ́n gbà á tí wọ́n sì so èso òmíràn ọgbọọgbọ̀n òmíràn ọgọọgọ́ta òmíràn ọgọọgọ́rùn-ún. jésù bi wọ́n pé. ènìyàn a máa gbé fìtílà wọlé kí ó fi igbá bò ó tàbí kí ó gbé e sí abẹ́ ibùsùn mo ṣe bí lórí ọ̀pá fìtílà ni a ń gbé e kà nítorí kò sí ohun tí a fi pamọ́ tí a kò ní í gbé jáde bẹ́ẹ̀ ni kò sí ohun ìkọ̀kọ̀ tí a kò ní í yọ sí gbangba bí ẹnikẹ́ni bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ ó tún wí fún wọn pé. ẹ fi ara balẹ̀ ro ohun tí ẹ bá gbọ́ irú òfin tí ẹ bá fi ń ṣe ìdájọ́ fún ènìyàn ni a ó fi ṣe ìdájọ́ fún ẹ̀yin náà pẹ̀lú èlé nítorí ẹni tí ó bá ní a ó tún fi fún un sí i ẹni tí kò bá sì ní a ó gba ìbá díẹ̀ tí ó ní lọ́wọ́ rẹ̀. ó tún wí pé. bí ìjọba ọlọ́run ti rí nìyí ó dàbí ọkùnrin kan tí ó gbin irúgbìn sí oko ó ń sùn lálẹ́ ó ń jí ní òwúrọ̀ irúgbìn ń hù ó ń dàgbà ní ọ̀nà tí ọkùnrin náà kò mọ̀ ilẹ̀ fúnra ara rẹ̀ ni ó mú kí ohun ọ̀gbìn so èso yóò kọ́ rú ewé lẹ́yìn náà èso rẹ̀ yóò gbó nígbà tí ó bá gbó tán lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin náà yóò yọ dòjé jáde nítorí pé àkókò ìkórè ti dé. ó tún béèrè pé. báwo ni àbá ṣe ṣe àlàyé ìjọba ọlọ́run tàbí òwe wo ni àbá fi ṣe àkàwé rẹ̀. ó ní ó dàbí wóró mustadi kan tí a gbìn bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó kéré jùlọ nínú gbogbo irúgbìn ṣùgbọ́n nígbà tí a gbìn ín ó dàgbà ó wá tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó ní ẹ̀ka ńláńlá àwọn ẹyẹ wá ń tẹ́ ìtẹ́ wọn sábẹ́ òjìji rẹ̀. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ irú òwe bẹ́ẹ̀ ni jésù fi ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn gẹ́gẹ́ bí òye wọn ti mọ láti lè gbọ́ kì í bá wọn sọ̀rọ̀ láì lo òwe ṣùgbọ́n nígbà tí ó bá ku òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ a máa túmọ̀ gbogbo rẹ̀ fún wọn. ní ìrọ̀lẹ́ ọjọ́ náà jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a lọ sí èbúté ní òdì keje òkun. wọ́n bá fi àwọn ènìyàn sílẹ̀ wọ́n mú un lọ pẹ̀lú wọn nínú ọkọ̀ tí ó wà àwọn ọkọ̀ mìíràn wà níbẹ̀ pẹ̀lú. ìjì líle kan bá dé omi òkun bẹ̀rẹ̀ sí bì ọkọ̀ tó bẹ́ẹ̀ tí omi fi kún inú rẹ̀. jésù wà ní ẹ̀yìn ọkọ̀ ó fi ìrọ̀rí kan rọrí ó bá sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ jí wọ́n ní. olùkọ́ni ó kò tilẹ̀ bí kí tàbí a bá ṣègbè sínú orin. ó bá dìde lójú oorun ó bá afẹ́fẹ́ wí ó wí fún òkò pé pa rọ́rọ́ afẹ́fẹ́ bá rọlẹ̀ ìdákẹ́rọ́rọ́ bá dé ó bá bi wọ́n pé. ẹ̀ ń ṣe lójo bẹ́ẹ̀ ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. ẹ̀rù ńlá bà wọ́n wọ́n bá bẹ̀rẹ̀ sí bi ara wọn pé ta ni èyí tí afẹ́fẹ́ àti òkun ń gbọ́ràn sí lẹ́nu.